بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí gbogbo àwa mùsùlùmí ní kíkí ti Islam mo sì Talim TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ òní àárọ̀ òní ní ọjọ́ ìsìnáìn ọjọ́ Monday déètì òní ní twenty one jùmọ́dàfá ní oṣù kẹfà ọdún fourteen àkọlé ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí ni alukur'an àti àdíìsì ànábì ni tírà ìfihàn àwa mùsùlùmí pẹ̀lú yọ̀ǹda Allah ìjókòó ti àárọ̀ yìí yóò jẹ́ èdè méjì ó máa jẹ́ èdè méjì èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì. Si tí mo bá ní kí n ṣe ní èdè gẹ̀ẹ́sì pọ́nbélé a máa yọ àwọn kan lẹ̀ tí n bá sọ pé kí n sọ ní èdè yorùbá pọ́nbélé ọ̀rọ̀ tí mo fẹ́ fọ ìsí rẹ̀ ẹni tó sọ ọ́ jáde èdè gẹ̀ẹ́sì ni ó fi sọ ó ṣeé ṣe kó jẹ́ pé kò gbọ́ èdè yorùbá kí òun náà ní láǹfààní láti gbọ́ èsì. E si ohun tí ó sọ. Inshallah, today is Monday, twenty fourth Jumada Thani, sixth month, fourteen forty three. My topic this morning is Al-Quran and prophetic hadith are revelations for the Muslims. the quran and the prophetic hadith are the revelations for the Muslims. This morning, the language of this program will be English and Yoruba language. if it is Yoruba only, the English speakers may not understand the message. And if it is uh, if it is not in English language, the topic is rejoinder to a speech made by one man who claims to be a scholar in his view. So, for the benefit of both speakers, and especially for the benefit of the person who made a claim against the doctrine of Islam. So the lecture will be bilingual in English and Yoruba language. I will be uh, making use of the two languages, inshallah. <clears throat> Ohun tí ó ṣẹlẹ̀ ni pé mo rí fídíò show kan mo rí i tí arákùnrin kan tó fi èdè gẹ̀ẹ́sì tó fi ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ náà ó tako Islam ọ̀rọ̀ náà mo wò pé kò pọn dandan fún mi láti sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé mo ti sọ ọ̀rọ̀ kan láìpẹ́ tó jọ irú ọ̀rọ̀ tí ẹni yẹn sọ níbi tí mo ti ń fún ọba Solomoni ní èsì níbi tí ọba Solomoni tí ó ti ń sọ pé kò sí ìrun wákàtí márùn nínú Al-Qur'an alápọ̀lé so mo wò pé èsì yẹn ó yẹ kó lè ṣiṣẹ́ fún arákùnrin ṣùgbọ́n ẹnìkan tún sẹ́ndì fídíò yẹn sí mi padà <clears throat> so bóyá àwọn kan ò àwọn kan rí ti ọba Solomoni àwọn kan ò rí àwọn kan sì rí ti arákùnrin àwọn kan ò rí pé yóò dáa tí mo bá lè fọ èsì lórí tiẹ̀ náà. nẹ́tíwọ̀kì mọ̀ ma mọ̀ ṣe mọ̀nàmọ̀nà okay now the show I saw is let me show it to you. I want to make a rejoinder to this claim by one man, by a man who sees himself as a scholar. Many of you might have seen the, the show before. So let me quickly show it to you. Allah, he is calling himself Al-Kabir according to chapter 13 verse 9. So who asked you, who gave you Sultan permission to call him Akbar? How to Burhanakum in Kuntum Now, there is no shouting allowed in prayer. There is no silence allowed, allowed in your salah. Wallahi lazim. It's not from God. You do your salah, salah silent, it's not from Allah. You do your salah shouting, it's not from God. Now, there is no number of rakat. There is no single verse in the Quran where God asks you to do three, four, five rakat, mandatory, wallahi lazim. Nothing like that in the book of God. Now, there is nothing like sayyah in the Quran. God never gave you sayyah. What is the meaning of sayyah? Greeting. You are greeting who? That sayyah that you are doing, greeting Prophet Muhammad in your prayer. I thought the prayer was supposed to be for God. Innani ana la ilaha illa ana fa'buduni wa aqimu salat li And you came to do the zikri of Muhammad in your salat. Is it from God? Afala takidu? Good. There is no salat upon the Prophet in the prayer. God never gave you that. That is shirka. Apart from that, there is nothing like shahada for the Prophet. You say, Ashadu anna Muhammad Rasul. God never gave you all this trash. Please. Apart from that, there is no salamu alaykum wa rahmatullah Assalamu alaikum wa rahmatullah, left and right. God never gave you that. Wallahi, it is from this same garbage he calls the Bukhari. I'm calling it garbage because it's useless. It's not from God. Let any scholar come out and speak with me. Wallahi, I will expose that scholar that day. Nara to Allah. Forgive hmm. me, ladies and gentlemen, if I'm talking with passion, right? Because these scholars are irritating, they are disgusting, they are annoying. Wallahi, they misled us for a long time. But time is up. Wallahi. There is no Hamza Salawat in the Quran. Listen carefully. Nothing like five prayers in the Quran. I'll show you today. There is no Salat al-Jum'ah in the Quran. once again, they are not from God. Wallahi lazim. They are from Sahih Bukhari, if that is your God. So none of this is in the Quran. Wallahi lazim. So now let's move to the topic itself. According to chapter 5, verse 3, it says, Al-Yawma akmaltu lakum dinakum. Well, we have heard part of his claim His claim is based on one single thing, and that is no hadith. All his claims is based on there is nothing as a book for the Muslims except Quran. So the man is Qur'ani. The man is Qur'ani. Ohun tí mò ń sọ ni pé gbogbo ntọ́kùnrin ń sọ yìí. Ó ń dá lé orí pé kò sí ìwé kankan fún àwa Mùsùlùmí àyàfi Al-Qur'an alákùnrin. ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ṣe rí arákùnrin yìí kìí ṣe òun ni ẹni àkọ́kọ́ òun sì kọ́ ló máa jẹ́ ẹni ìgbẹ̀yìn tí ọmọ sọ irú ọ̀rọ̀ yìí sẹ́mà pé mo sọ nígbà tí mo fún ọba Solomon ní èsì wípé ṣé irun wákàtí márùn ni kò rí inú kùrọ̀ánì yóò tún rí àwọn nǹkan míì sọ pé kò sí nínú àlùkùrọ̀ánì yóò tún rí sọ tẹ́lẹ́pẹ́lẹ́ yìí ó tún ka ó ka oríṣiríṣi àwọn nǹkan pé kò sí àtàhíyà nínú kùrọ̀ánì kò sí Allahu akbar nínú kùrọ̀ánì kò sí sísálámà sọ́tún sósì nínú kùrọ̀ánì. kò sí ìrun júmọ́à nínú Quran kò sí ìrun janaza nínú Quran the man has just mentioned uh, some of what we practice in Islam like atahiyah like Allahu Akbar, like أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله like Salatul Jumu'ah, like Salatul Janaza, he claims that all these, all these are not in the Quran. We Muslims, we are not like the Christians. The Christian says the only book they have is Bible. The only book they have for their religion is Bible. We Muslims, <clears throat> I'm sorry, we Muslims from day one, we claim that our book our book is not Quran only, but Quran and prophetic hadith. So, whoever now comes out now saying that this is not in the Quran, that is not in the Quran, therefore we should not do it, is telling rubbish. Is telling us nonsense. We must know that fact. Quran and the prophetic hadith are the books for the Muslims. No one can practice Islam except with the use of Quran and hadith. <clears throat> no scholar will come out for a debate with this nuisance. He is nuisance for him to say the scholars are irritating, they are annoying, they are this, they are that. He himself is nuisance. See. One of his claims is that no Salatul Jumu'ah in the Quran. There is Suratul Jumu'ah. And Allah says, Ya ayu alladhina amanu, idha nudiya lis-salat min yawm al-jumu'ah. And he says, there is no verse in the Quran commanding us to offer Salatul Jumu'ah. And there is a fact in Suratul Jumu'ah, chapter 9, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة Which salat is the fast referring to? So, you can see how stupid this man is. Now, one of the things we should know, I've said the point the first point that we are not like Christians. The Christian says all what they are doing is based on the Bible. Therefore, we can query them if they do something and it is not in the Bible. They are the ones. They are the ones who say what, all what we are doing is in the Bible. And if the Christian now do something and it is not in the Bible, we can query them. The Muslims, on the other hand, we say all what we are doing is either in the Quran or prophetic hadith or both. That is our claim. It is not a new claim. It is not a recent claim. It is an ancient claim. It is a claim by the Sahaba, the companions of the Holy Prophet, that whatever Muslim <clears throat> whatever Muslim does, it must be limited to Quran or Hadith. either both or either. ọ̀rọ̀ tábàkùnrin sọ wípé kíní kò sínú kùránì ìgbà kò sínú kùránì àwo kò sínú kùránì onírúnjúmọ̀ sí ń bẹ̀ súrátùlù júmọ̀ wà ní kùránì. ayé ẹlẹ́ẹ̀kẹsàn rẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀yin onígbàgbọ́ òdodo nígbà tí wọ́n bá pèpè fún ìrun lọ́jọ́ ẹ̀lọ́kí ìrun kùránì tí ò fi sírò lè ń bẹ̀. then a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé wípé àwa àti christian lórí ọ̀rọ̀ ìwé tá à ń tẹ̀lé àjọra wa àwọn Christian ń sọ wípé bíbélì nìkan nìwé ọlọ́run tàwọn therefore nígbà tọ́rọ̀ sì ti rí báyẹn táwọn kìrìsìtẹ́nì bá ṣe nǹkan kankan tá a bá rí inú bíbélì a máa bi wọ́n léèrè níbo lẹ rí i níbo lẹ ti rí àwa mùsùlùmí láti ìgbà àwáṣẹ wa látọ̀dọ̀ àwọn sọ̀hábà àwọn kọ̀mpánìọ̀ àwọn ẹ̀mẹ̀wà nẹ́bí sallallahu alaihi wasallam láti máa sọ pé ohun tí mùsùlùmí ò bá ṣe o ó gbọ́dọ̀ wà ní inú kùrọ̀áánì tàbí kó wà nínú hadithi ànẹ́bì tàbí kó wà nínú méjèèjì so ọ̀rọ̀ ẹnu wa pé ohun tá a ṣe nínú ìsìláàmù a gbọ́dọ̀ rẹ́ẹ̀rí ẹnu Qur'an tàbí inú hadith anabi kì í ṣe ọ̀rọ̀ títún ọ̀rọ̀ láíláí ni ọ̀rọ̀ láíláí ni ṣé lè ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun ni ṣé ọtí ṣẹ̀ṣẹ̀ dá lójú ẹ̀ ni tó wá ń sọ fún wa wípé ẹ àṣáhíyà kò sínú sísálámà sọ́tún sósì kò sínú kùránì rákàyè táàkì kò sínú kùránì sálámà sọ́tún sósì kò sínú kùránì Allahu akbar kò sínú kùránì sáà ní gbogbo ń táà ń ṣe pátá inú kùránì lọ́wọ́ ni sáà sọ bẹ́ẹ̀ ni àà sọ bẹ́ẹ̀ náà ohun táà ń sọ ni pé tá a bá fẹ́ mú ẹ̀rí ń táà ń ṣe wá nínú ìsìláàmù a sọ pé inú súrà wo ló wà tí ó bá sínú súrà a sọ pé inú àdìsí wo ló wà ẹ̀ńbàsí wá dìde lónìí tó wá ń sọ pé nítorí pé nǹkan kò sínú kùránì òun ò ní ìlò ìyẹn ṣe mùsùlùmí ẹni yẹn ṣe mùsùlùmí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ rú àwọn duhatun aláàbíwádìí jahannam ẹ má jẹ́ ó ṣe ń kàyéfì ẹ má jẹ́ sínú ẹnikẹni tó bá bọ́ ọ̀ta lónìí ìbá àgbẹ̀ wà fáwọ̀ ìbá àgbẹ̀ ẹ̀wù tọ́ọ̀gì wọ̀ ìbá wù wọ̀ gbogbo orú ewu tó bá rí ó gbé sọ wípé ẹ wákàtí márùn kò sínú kùránì ẹ kò sínú kùránì tí sínú kùránì tí ò sínú àdìsí tí sínú kùránì ṣé so ìwé ìfihàn ìwé ìfihàn awa mùsùlùmí revelation tọ́lọ̀ ń reveal fáwa mùsùlùmí ọ̀kan ni kùránì ọ̀kan ni hadíìsì èyí tí ó jẹ́ kùránì ọ̀tọ̀ èyí tó máa jẹ́ hadíìsì ọ̀tọ̀ ọ̀nà tí kùránì ó gbà wá ọ̀tọ̀ ọ̀nà tí hadíìsì ó gbà méjèèjì ẹnu ẹni tọ́lọ́ ń sì rán sí wa láti gbọ́ the revealed books of the Muslims are Quran, the Noble Quran, and the prophetic hadith. The, the manner and the attributes of Quran is different from the manner and the attributes of the prophetic traditions of the holy prophets. But the two shall be known from our messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam. He is the custodian of Quran and the hadith. And he has clarified if this is Quran, he will say this is Quran. If this is hadith, he will say this is hadith. So the bone of contention is what are the books of revelation for the Muslims? ìwé wo ni ìwé ìfihàn ìwé ìmísí fáwa mùsùlùmí kùránì àti hadísì ni alùkùránì àti hadísì ni so ariwo tí ń pa ní ìsìn pé kò sí kinní kan nu kùránì kò sí igbá kan nu kùránì òun náà gbà pé ó wà nu hadísì ànábì àìfẹ́ lo hadísì ànábì ló kórí burúkú bá a. ẹ wá jẹ́ ká fún ní challenge kan let me put to him a challenge I want you to come out if you are a Muslim just tell us how do you practice your Islam how do you practice your Islam show us how do you perform your salah Show us how will you perform your Hajj. Show us how will you uh, carry out your zakat. At least zakat and Hajj and Salat. And let us know your kalimatu shahada. Let us know your kalimatu shahada all what you are saying is not practicable. It's something you cannot do. It's something you cannot practice. You claim now that there's no number of rak'ah in the Quran. Okay, what is the format of your salat? Tell us. Tell us the format of your salat. You are not the one given the revelation. So you are not in position to say this is how the Muslim would perform their salat. It was the prophet, the receiver of the revelation that would explain to us. And all his explanations are, <clears throat> are in a separate book technically called hadith kutubul hadith ìwọ arákùnrin tó ń sọ fún wa wípé kò sí rákà yìí irun táàkì nínú àlùkùránì kò sí dá kí irun hàn wá kárí dán kí irun tiẹ̀ hàn wá kárí káwo bó ti fẹ́ kírun sọ bó ti fẹ́ ṣe hájì rẹ sọ bó ti fẹ́ yọ zàkàá irú zakawo wo ni wàá yọ sọ fẹ́ sọ rẹ̀ dànẹ́bí ọlọ́run fún wa ni sọ fẹ́ sọ fún wa pé kùránì kò bùkátà sí àlàyé ni àwọn nǹkan ti ń jẹ ní ọpọlọ àwọn èèyàn adẹ̀kẹ́ tó fún àwọn àwọn àfáà lẹ́kọ̀ọ́ aké fún wọn wípé bẹ́ẹ̀ ṣe ń wọ́gi ilé àdìsí rí yìí àdánwò ni ó ti bẹ̀ bọ́ta àdánwò yẹn ti ń bọ́ta báyìí sẹ́mọ̀pọ̀ náà sọ wípé sọ̀yìn rí ó ní tíráṣìṣì ni ó ní gábéèjì ni ohun tí wọ́n fọ̀n sínú fèrè ni fèrè fọn jáde nígbà tẹ́yìn ẹ̀yìn tẹ́ ẹ dáṣọ àfáàwọ̀ tẹ́ rọ́bìṣì rí. irú eléyìí ní ìsìn tọwọ́ síngílẹ̀tì tí ò wulẹ̀ jọ àbá ẹ ti fọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ dáṣọ àbá wọ̀ tẹ́ ẹ jókòó lórí àga àbá tẹ́ ẹ jókòó sílé àbá ẹ ti rọ́bìsì bòkọ́rí tẹ́ bá ti rọ́bìsì bòkọ́rí àwọn tó tẹ̀lé náà ẹ ti rọ́bìsì wọn nìyẹn tẹ́ bá ti rọ́bìsì gbogbo àdìsì báwo lẹ́sẹ̀ kírun tí ó gọta àwọn tẹ̀lé tí ó gọta àwọn tànà báwo lẹ́sẹ̀ gbàwẹ̀ tí ó gọta àwọn tànà báwo lẹ́sẹ̀ yọ zàká tẹ́rọ náà lọ báwo lẹ́sẹ̀ fẹ́ ṣe hajj ṣé tọ́lọ́ fi Kùránì rán ṣé kò lábọ̀ lọ́rùn pé kó demonstrate ẹ̀ fún wa ni. ohun tó wá demonstrate fún wa yẹn ṣebóun lọ wà nù hadisi ṣe rí ibi tẹ́ ẹ ti ń lọ báyìí ọba solomoni sọ tiẹ̀ èyí náà àti rẹ̀ òun náà ó sọ mo sì ti mú àlàyé ọrọ wá fún wa mo ti mú àlàyé wá wa lórí mo ti mú àwọn àlàyé kan wá fún wa síwájú tẹ́lẹ̀ mo fi dá sí pé ọ̀rọ̀ yìí mo rí i pé kó má dàbí àwítúnwí kó má dàbí àwítúnwí. ẹ jẹ́ kí n tó rán wa létí. súrọ́tù nahal aya forty four aláwo sọ bẹ́ẹ̀ pé wà á ń zálí ilé ka zikirọ̀ lìtùbá yìí na linas aṣọ zikiru kalẹ̀ fún ọ ìyẹn alukurani kí wọ́n lè ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn àlàyé tànà ẹbí ṣe orúkọ tí wọ́n ń pè ní hadisi ele iwa dé ní ìsìn ànábì ṣàlàyé ẹ̀hún e fún wa ipe ìpérò táàkì o aláwọ̀ asáró láti bẹ̀rẹ̀ rẹ o àfi sálámà àfi parí rẹ o lórí rẹ̀ àka àtàhíyà o èyí wá dé ní ìsìn ó ní àlàyé yẹn pé kájùnù ta ni ó wà á ṣàlàyé fún wa lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ta ló máa ṣe àlàyé fún wa. ṣe ní táwọn pípù yìí wọ́n ti mu tí ẹ máa ń mu gbogbo kákákákákáká rẹ̀ ti ń ṣe yìí aláìmọ̀kan ni olùpèpè lẹ́nu ọ̀nà náà já ànámọ̀ ni kò sígbà tí mùsùlùmí sọ rí láyé pé kùránì nìkan ni tírà wa àfàwọn dìgbòlúgí àwọn dìgbòlúgí tí wọ́n ní Quran nìkan làwọn ọmọ lò a sì jẹ́ kó yé wọn pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lo àlùkùránì nìkan tẹ́rí Islam ṣe kò sí aspect kan báyìí tẹ́ ẹ lè rí ṣe nínú Islam pẹ̀lú Quran nìkan bọ́lá wọn bá ṣe ṣe ẹ̀sìn ẹ̀ ni pé a máa mú ìtọ́ka wá a máa mú àlàyé ìwánú àdìsí ànábì kí wá ní pọ́pọ́sì ntọ́lọ́run fi rán òjíṣẹ́ iṣẹ́ sí wa ọlọ́run lágbára kó sọ tírà kalẹ̀ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa pé ká máa bá yí. àmọ́ kó mọ̀ bá a di pé ó ń kálukú ọmọ ṣèǹtọ́ bá wù ú ọlọ́run wá yẹn ẹnìkan láàrin wa ó sọ tírà yẹn kalẹ̀ fún ọ wá ní kó ti àlàyé ẹ̀ fún wa èyí tó bá jẹ mọ́ faraṣe demonstration yóò demonstrate hàn wá èyí tó bá jẹ mọ́ gbólóhùn yóò sọ bá sì wí fún wa.